لقد وصف الله سبحانه وتعالى يوم القيامة ووصف أحوال العباد به وبين أحوال النازلين المقربين وأوصافهم ليحرص المسلم أن يكون ليهم وبين أحوال المعذبين ليجتنبوا المسلم أعمالهم وقد وصف رسول الله صلى الله عليه وسلم بحديث من أحاديثه أوصاف السبعة سبعة أعناف من عباد الله يذلهم الله سبحانه وتعالى بذله ويكرمهم بكرامته فمن هؤلاء السبعة وما أوصافهم هذا السؤال مهم لو كانت إجابته مجهولة لقد استبر الله قد استبر الله بها لغيره ولم يبينها ولم يبينها سبحانه وتعالى لكنا نبحث بالصدق عن عن هوية الله السبعة وعن أعمالهم حتى نسعى لأن نكون منهم ولكن الله سبحانه وتعالى جلاهم لنا أحسن التجرية وبين وبينهم أوضح بيان على لسان نبيه صلى الله عليه وسلم فذكره رسول الله صلى الله عليه وسلم فردا فردا يقول صلى الله عليه وسلم الحديث الذي أخرجه الشيخان وأحمد عن أبي هريرة رضي الله تعالى عنه سبعة يظلهم الله بظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشر في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منهما سارعون إليه ورجلان تحبا في الله فاجتمعا على ذلك فافترق عليه ورجل ذكر الله خاليا فقصد عيناه ورجل دعته امرأة ذات منصر والجمال فقال إني أخاف الله رب العالمين ورجل تصدق في الصدقة فاخفاها حتى لا يعلم شماله ما تثبت يمينه بيان صلى الله عليه وسلم في هذا الحديث حال سبعة أصنام من المسلمين يوم القيامة يوم يقوم الناس لرب العالمين ولا هذه الأصنام إمام عادل إمام خاف الله بقلبه بغيته وعادل فيهم وكان به رحيما شفيفا وأخذ بحق مظلوم من الظالم والإمام العادل إخوة الإيمان ليس المقصود منه الحاكم فقط بل هو كل من ولى أمرا يكون فيه حكما أو رئيسا يقول بعض أهل العلم أن الإمام الحاكم في هذا الحديث هو كل من إليه نظر الشيء من أمور المسلمين أدعوكم الله بقى عليكم في الله قولها لأن الله كما بعد محمد صلى الله عليه وسلم إنه تجيه أدام محمد nígbà tá بعض bàbá wọn sọ àbá sọ̀rọ̀ a máa ń ti àwọn ìsíwájú ìsíwájú yìí àtàwọn sọ́lá fún wa ìyẹn ló ti jẹ́ kí àwọn sàbí àlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam àwọn rí wá àti kẹ́ẹ̀kì tí yẹn máa ń lò fún oníkẹ́kẹ́ tàtímẹ̀tì lónìí láwùjọ tí wa àríwá àti bí ìka sí agbọ́dọ̀ máa gbọ́ láti máa lò ní àti sọ wá àti gbọ́ àti sọ di ẹ̀ka sílẹ̀ àti rọ́pò rẹ̀ lẹ́sìn tí wọ́n á ní wọ́n fẹ́ sí bá fún bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe kó mọ́ àmàfin wa kọ́dà wọ́n ti rírọ̀ sọ di a gbọ́dọ̀ wọn gbọ́ nínú gbogbo àwọn sábẹ́ anábà sallallahu alayhi wa sallam àti sí anábì sọ fún wa pé ètò lórí nínú gbogbo ọ̀rọ̀ tá a máa sọ ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ náà ló lékè ó lékè ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ náà tó wá rí ẹ̀ láàrin ìlú wa lónìí a lọ lọ́n tó alánẹ́bí sọ ìwé láfa àti ẹ̀kọ́ ilé yìí oní dídé òṣòwò sọ nílé yìí kò sí tó fà á ìmọ̀ gbàgbọ́ yé àwọn mọ̀kànlú rẹ̀ yìí níta ni màá sọ̀rọ̀ tàbí nìyẹn. alẹ́bí sallallahu alaihi wa sallam máa sọ fún wa pé ìlànà tí wọ́n ti ń sin lọ́rùn tí ó fi gèrè ẹ̀sìn òní tí kìí ti gbogbo ẹni tó sin lọ́rùn ló gèrè ẹ̀sìn yẹn tó kìí ti gbogbo ẹni tó bá sin lọ́rùn káàrí pé sin lọ́rùn ń kírun ń gbáwẹ̀ ń ti sàká ń ṣe dáadáa kì í di gbogbo ọlọ́wọ́ sàlẹ̀ náà rẹ̀. nǹkan tó lè ní ìyàn tó yọ gbà ẹ̀ka gbogbo tó yẹ bá ṣe òun ni kí nígbà Muhammad sallallahu alaihi wasallam ìlànà nábì lọ́wọ́ fi kírun ìlànà nábì lọ́wọ́ fi ṣàdúrà ìlànà nábì lọ́wọ́ fi gbáwẹ̀ gbogbo nǹkan bá ṣe lẹ́sìn kọ́ọ̀rọ̀ kẹsàn-án lọ́wọ́ ọlọ́run àbíkọ́ tẹ̀lé ìlànà nígbà Muhammad sallallahu alaihi wasallam èyí lànà ìlànà sọ̀rọ̀ àwọn sàlẹ̀ òun tó lọ́wọ́ tiwa lónìí kálù kọ́lẹ̀ lórí wa ní àwọn abájọ ẹni bá ẹ̀gbìn alúbáyé náà lẹ́bi ṣe kan òun náà abájọ àwọn ẹni bá ìlú ẹ̀sìn bẹ́ẹ̀ kò lè jèrè ẹ̀ ọlọ́run ní sọ́lẹ́sọ̀ rẹ̀ gbogbo ojú ọ̀sẹ̀ tí a bá ti láyé téyìn ò sí pẹ̀lú ọ̀nà nípa Muhammad ọ̀ sí pẹ̀lú ọ̀nà àbá àti ẹ̀ ìlànà déwu rẹ̀ á ìlànà ẹ̀ ti fi náà lùdú nílé yìí Ànábì sallallahu alaihi wasallam èyí tó burú jù náà lámàrí àwọn kan tí a máa ń ṣe tọ́lọ̀ wọn ò bẹ èyí tó ń burú jù bẹ́ẹ̀ ànábì dáadáa lálẹ́ kí ló fà tó fi burú bẹ́ẹ̀ ti tàbí tàbí bẹ́ẹ̀ ti àmá dáálẹ̀ kí ni fẹ́ bọ́ ni o àmá dáadáalẹ̀ ẹni máa ń ṣe òun ò ní ilé ẹni tó ń ṣe ọ̀dà òun ló pàṣẹ pé àwọn òbí kò ní bíbí àlónìí èyí ó ti mọ̀ lóde òun ti tàbí lọ́dún yìí o kò lè ta ó ti tàbí títa ti dé bọ́ àwọn ìjà tó ń tẹ̀lé ìjẹ́ kò láì dáná nù ètò ìdúró nìyẹn ẹ ti ń sẹ́ fún ọ̀pẹ́ bọ̀ lọ́wọ́ ń sẹ́ ẹ ti mú sí òpin ọdún tó ń wọ̀ yìí òun ti wọlé lọ́sọ̀rí ẹ̀ àmẹ́ ti ṣe dídá ó rí gẹ́gẹ́ ẹ̀sìn ìjẹ̀mọ́ anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo tó bá ti jẹ́ bíbíà láì ọ̀kẹ́ta lẹ́mẹ̀ anábì dáhùn gbogbo ẹ̀ kò sí tó dáhùn bíbíà gbogbo tó bá jẹ́ àánú ó lè sọ̀rọ̀ ọmọ náà ọlọ́mọ ti alọ́mọ náà o bọ́ọ̀ bá ti fẹ́ wọ náà mọ̀tì bíbíà bọ́ọ̀ ti fẹ́ ọ̀fẹ́ wọ náà lójú ọ̀sẹ̀ sì náà ọ̀fẹ́ wọ náà ní ojú ọjà lè ọ̀fẹ́ wọ náà ní ojú ọ̀pùrọ̀ bọ́ọ̀ bá fẹ́ wọ náà mọ̀tì kí ló tó fi dá ẹ́ òun náà ní gbogbo tí ẹ bá ń fi lẹ́sìn tó ìgbàlódé Muhammad sallallahu alaihi wa sallam jọ̀wọ́ mùsùlùmí èyí tó di àpò orí ọ̀rọ̀ wa lẹ́nìí afẹ́sọ̀rọ̀ nípa ọdún àti kìyàmà àwọn afọ́wò ní ìdánwò ààfì ọjọ́ gbẹ̀rù láti yóò mú yẹ mu náà rọ́pìlà àlàyé ọjọ́ tí gbogbo ẹgbẹ́ ènìyàn pátá káàtì wọn lọ lọ́wọ́ báyìí ọjọ́ kan náà ìyàwó mẹ́rin yẹ̀fẹ́ wọn márùn mi àkì ọjọ́ àlejò àmọ́ta fẹ́ sọ fara yìí ọjọ́ yìí ní agbá o bó ti lágbára tó ọmọ èèyàn ó sì máa ń sá fún ọmọ ìyá rẹ̀ tí máa ń gbìjà láyé tí ká ń lọ ìṣó bẹ́ẹ̀ ta ló fẹ́ yín wọn jẹ ẹ̀kọ́ tó dábàá kólé ó sì máa ń sá fúnra wọn táyé kan wà ó mi yí wà bíi ọjọ́ àìsíyámà ìyá rẹ̀ bọ́ ti fẹ́ràn rẹ̀ tóun àti bàbá rẹ̀ yóò sá fún ìyá àti bàbá yẹn mẹ́tíkà lájú ilé lónìí alájọ̀bọ̀ ilé lónìí wọ́n tán ìgbà tí kì í wọ́n bá mi. ìyàwó rẹ̀ ní ìbá ti rí ìyàwó mi lè jẹun o bí ìbá ọkọ mi àti kójú kí tó jẹ́ kí tó mú ìyàwó àtọkù sá wọn ọmú sá bàbá kí ló tó bẹ́ẹ̀ ọlọ́run á ní tó ń kálukú pé kó lè mọ ìyá ọmọ ìdè ṣá ìyá ọ̀tọ̀ kí kálukú tó ọjọ́ àlùkò àmàlẹ́ ń débẹ̀ ọjọ́ àlùkò yá mà á ó tó lọ́jọ́ tó ń tó ní síyàn bẹ́ẹ̀rù olúwa ní ìsápò yẹ òun ọjọ́ kan náà ni ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ọjọ́ tí yóò mọ sálábà ni bẹ́ẹ̀ bá máa lọ sí kóòtù bá lájọ́ bá fẹ́ dájọ́ tó fẹ́ parí ẹjọ́ tó wọ́n sọ ìdájọ́ ẹjọ́ mi rèé àwọn tẹ́yìn àwọn tó wọ́n bá tẹ́nà nínú àwọn tó lẹ́jọ́ nínú kájọ́ lẹ́jọ́ àti kọjọ́ láre àrùwà balẹ̀ kò ní fẹ́ gbọ́n nǹkan mímọ́ àti kí n bo lọ́rọ̀ yóò já sí ọjọ́ àlèkìyàmà ọjọ́ tó lágbára ni o ọjọ́ tó yẹ kí wọ́n bẹ̀rù Ànábì sallallahu alaihi wa sallam ó ròyìn ọjọ́ náà fún wa Allah subhanahu wa ta'ala ọjọ́ náà ń sàlàyé ọjọ́ náà fún wa torí kẹkẹkọ́ torí àwọn èèyàn rẹ̀ bọ́rọ̀ wọn ti darí jàmọ́ rẹ̀ kémi àrẹ kémi ẹ̀rẹ̀ rẹ̀ náà ní ọ àwọn èèyàn búrè àwọn tí wọ́n gbọ́tọ̀ náà tí wọ́n gbọ́tà mẹ́rin ibi tọ́lọ wọn padà já sílẹ̀ kálẹ̀ rìn ní o kò sí bẹ́ẹ̀lì ìjọ náà mo ní bàbá gbẹ́jọ́ òsì ìtìrú tó bá ṣe ilẹ̀ ní gbé ẹ̀mẹ́kẹ̀jẹ̀ ilẹ̀ ní ìdílé mi àtọ̀gbọ́n nǹkan lè sẹ́yìn. olùwàlójú àrètí àmàlì làyẹ̀ ń sọ̀rọ̀ náà inú inú táwọn yẹn ń dààmú láyé táwọn yẹn ń dààmú òun náà lówó pé kó sáfàní láyé ni kò sí sẹ́lò mi ò lè dáná lówó yóò ti sí jáde dájú òun yóò lè wọlé wọ́n tẹ̀ tó tọ́lú bá tó gbàmí náà ni òwò ni wá pé ń sáfàní láyé kò sí tán ní láyé lówó láti kìá máa owó sáfàní àbí tó bá lò ta sàlẹ̀ fún wọn níjẹ ẹjọ́ tó bá lò sí ọ̀tọ̀ lọ́wọ́ bá ó ní kẹ́lẹ́dà máa ní fún èyí tó ti lò àmọ́tẹ́ ọkọ̀ wọ́pẹ̀ lọ́lọ́ jẹ́ àwọn olúmúlàwọ̀ ilé ìyẹ sàánú wọn kò sí owó rẹ̀ èèyàn láìka ẹgbà ayé ló máa wọ́n gbà ìyàwó jẹ́ pẹ́sẹ̀ntì náà ilẹ̀ àtàbọ̀ ìtàbí ẹni tọ́rọ̀ ló dojú láì sí àmà òun lẹ tó bá lọ bá ọlọ́run tó fàyè yẹ bíkọ́lì sẹ́yìn nígbọ́tà nígbọ́tà fàyè lẹ̀ nígbọ́tà fàyè lẹ̀ ẹ̀mí rẹ ẹ̀mí tó mẹ́rin ẹ̀wùn kan ò nígbọ́tà fàyè lẹ̀ ẹ̀mí tó mẹ́rin òun lè ọmọ sọ́tẹ́kẹ́ ẹ̀mí kìlẹ̀ máa mọ́ bọ̀ ogún ọdún ọgọ́jì ọdún ọgọ́rùn-ún ọdún ẹ̀mí rẹ sì máa ó wá ku wákàtí kan tó fàyè lẹ̀ ẹ̀mí rẹ wá dọ̀lù ah àlùjábọ̀ ní ìdìmọ̀ ìlànà àtàlọ́ àbẹ̀kọ́ ìbìtẹ̀lẹ̀ ìyẹn ti máa ṣe rán rán bọ̀ ó ti lo ogún jẹ́ ayé yóò ti dá ó ti pọ̀ tó la tí ó kù ó kù wákàtí kan tí ó kù ó ti kú bí kọ́lù tẹ̀lé ló pàdé ọlọ́ dáadáa wà láti ọmọ tún náà ìlànà ọ̀tọ̀ mùsùlùmọ̀ olúwa ní ẹ̀gbọ́dọ̀ parí ilé àti ẹ̀sẹ̀ tí ẹ bá máa rántí ọjọ́ àlùkìyàmà yìí ọjọ́ kan tó lọ ní ẹbẹ̀rù yìí èyí ń dájọ́ sí dáadáa dáadáa tí mo gbà lórí òfin dáadáa mo fẹ́ sí ìyàwó rẹ̀ sí mọ́ lọ́lé ọkọ wa dáadáa pé kí lọ́lọ́ ní ṣe kí wọn ọ̀fẹ́ kí lọ́lọ́ bí ní ṣe kí lọ́lọ́ wọn ọ̀fẹ́ dáadáa náà kò gbà náà lọ. àyín padà wá sí ṣé ká náà parí skul náà ta ló sọ parí sọ́tún gbẹ̀mí láàárín ẹ wò tó ní wọ́n máa rí ọdìgbà àìmọye àìmọye tó kú lọ́mọdé àìmọye tó sáájọ wáyé ìtọ́nà tọ́nà ti mú kó ìwọ́n lọ́kàn ẹ̀sà ní kó lọ́wọ́ mi náà wà tó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ èyí ń sáré sí dáadáa irú ọjọ́ yìí nù ìtẹ́jú ọjọ́ àlìkámà ní agbára ń bẹ́ẹ̀ mọ̀ táwọn yẹn máa ń sọ wọn ní àti inú sàrí àmàbà wọn lẹ́rù fáwọn nìkan ní ọwọ́ àmẹ́ ọ̀nà àtàlìkíámà àwọn pọ̀ àìdébẹ̀ ni àìgbàgbọ́ yẹ̀rù yẹn ni bí ẹ bá wo ìbẹ̀rù ìbẹ̀rù àtàlìkíámà ó bẹ̀rù ọ̀tọ́ nìkan ni kìámà ní tí gbogbo wọn bẹ̀rù láyé láti kìámà sáàfẹ́ ti ara ìbáfẹ́ wọn náà ni ìbáfẹ́ ti náà wá aláwọn wàhálà tó ń bẹ ní ọjọ́ ìlẹ̀ kìámà kọ́nà tó dájọ́ èyàn ní kọ́mtọ́rọ̀ wọn bàjá síma ká nílẹ̀ náà ní sí ìlà èyàn ní bẹ̀rù náà mọ́ ẹ̀ gbọ́n kì ní yẹ mọ́ba àwọn wàhálà tó ń bẹ ní okòjú adúgbò àti kìámà èyàn ní bẹ̀rù náà mọ́ tí ọlọ́wọ́ yà dájọ́ hmm. iná náà ní àdíkọ́lì nínú àti ayé kájọ àbáwọn lọ́wọ́ kí ni ẹni ìwádìí irú àwọn irú ìsìnkú wò lẹ́ni wà tí ò bá ní gbogbo àwọn ẹgbẹ́ náà làbẹ́ ti lọ́wọ́ wà á já sí o ẹ̀dì kan dájọ́ tó yẹ ká máa sẹ́kán dì ilé ẹjọ́ nítorí tó káwọn bàfẹ́ wọ́n náà inú sáré tá ń sọ yìí káyọ̀ páyà dáadáa yẹ pápá o àmọ́ káyọ̀ mọ̀ sí àwọn wàhálà tó ń bẹ tí ó kojú láti yàmà tó ti sáré lọ ọjọ́ àlẹ́ kẹyàmà àdéhùn sọ̀tọ́ inú sáré tí ẹ bá dé òsàrí wọ́n bèèrè lé mẹ́ta lọ́rọ̀ rẹ̀ kọ́lọ́wà ní ọpá sí rẹ̀ àmọ́ ẹ̀nà fún ìyọ̀lé fásitì èyàn lé fásitì dẹ́wọ̀n láì kàwé o àwọn àbá ti gbìyànjú níwájú ìdánwò tí wọ́n bèèrè lọ́jọ́ kìámà ìgbéèrè ọmọ ìdá ìlú kọ́lọ̀ ọmọ rọ́dọ̀ ni kìí ṣe fún ìdìbò fẹ́fọ́ bí yóò bá ti tẹ́lẹ̀ kò lè fi mẹ́ta pọ̀ mọ́rọ́ pọ̀ tálọ́lọ́ bá rí ẹni tó bá mú lọ́lọ́ bá náà ni àmọ́ wọ́n náà tó jọ bá ní sòrò ikọ̀ lọ́n wọ́n náà gbà pé gbogbo tọ́nà bá ń ṣe àwọn ẹ̀dá mi náà lè ṣe wọ́n rẹ̀ lè yùn má má rọ́ búkà ìyá lọ́dà kọ má rọ́ bùk ẹni tí wọ́n gbé ipò ọlọ́ba fún lọ́dà kọ àbíkọ ní ha ha kó ṣe síkù tó ní ọ̀ lè mọ̀ kọ́dà tí wọ́n ń mú ọdún àwọn ẹlẹgbẹ́ ìsìta lọ́wọ́ bá rẹ ẹ wá sọ sí àfẹ́ máa ń ṣe fíìmù wọ́n rẹ́ sí òkú wọ́n béèrè kọ́ dáhùn tó ń sọ fí aláwọ̀ ní níbo tóyò bá ti jẹ́ láyé kò lè kò lè kò lè lójì pọ̀ ibi tí wọ́n mọ̀ ni pé tó bá jẹ́ pẹ́ ní dáadáa ni tó lè sí pọ̀ wọ́n wá fi àyè ibùdókò rẹ̀ nínú náà wọ́n fi hàn pé bọ́ọ̀rọ̀ bá já sí dáadáa lórí tọ́wọ́ nù wọ́n wá fi ibùdókò rẹ̀ láti jẹ́ náà wọ́n fi hàn àwọn eléyìí yóò máa wù wọ́n kárí ẹ̀hán tẹ́kùn yẹn mú ni ní òṣèré dáadáa láyé wọ́n máa fi ààyè rẹ̀ hàn nínú náà kò ní fẹ́ kí ọjọ́ yóò dé kò ní fẹ́ kí ọjọ́ rere kò dé kó jẹ̀ náà káàrán lọ́dún bẹ́ẹ̀ lànà ìsọ̀tún náà mọ́ni àhábà ìlẹ̀kọ́hà náà àhábà náà ìlẹ̀kọ́hà fáwọn ìsàlàyé fún àìsà tẹ́ẹ̀tẹ́ bí i ẹ̀rẹ́kùnrin àmúhàn àníbi pé bí ẹ bá jẹ́ni dáadáa yóò mú kọ́ lè dájọ́ náà ni kẹ́lẹ̀ ìdájọ́ káríkà mọ́ ìtẹ̀jẹ́ tó láti tẹ́lọ fẹ́ wọ̀nyí bẹ́ẹ̀ bá jẹ́ yan fún kò ní fẹ́ ní káríkà mọ́ wọn dé torí mẹ́tò ti náà sàárè nù tó wá dé ajọ́ àdúgbò àdìkì àmọ́ yóò wá pèsè àwọn wàhálà kan wàhálà jẹ́ pé gbogbo èèyàn ló fẹ́ tirẹ̀ nínú kẹ́rin àwòká àbẹ̀rọ̀ kò sẹ́ni tí ò ní fẹ́ ti wàhálà rẹ̀ ọmọ àdìjẹ́ náà fẹ́ ti wàhálà ọmọ náà fẹ́ ti ẹ̀ gbogbo ẹ̀dá lápapọ̀ ló fẹ́ ti wàhálà náà iná ni wọ́n ń sá fún jọ́nà tí ò fẹ́ kó dé òní kò wá ní wọ́ọ̀lì mà ó yẹ wá dájọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn aláṣẹ òkè ẹ̀lẹ̀ tí ẹ bá pọ́ sí ìyẹ́ kòkò ẹ̀ ti gbé nù sàárè náà ní owó ọmọlúàbí ní owó ọmọlúàbí wàhálà tí ó báyẹ̀ tóbìnrin náà fún òun sẹ́sẹ̀ sára wàhálà tí ó báyẹ̀ obìnrin ọkùnrin tó fẹ́ràn obìnrin yóò wà lẹ́bi obìnrin pẹ̀lú ọ̀fẹ́ K'ama wo wúlò ala òun bó ti jìnà tó wá sórí kò ní ju mẹ́rin kan lọ́mọ tí máa gbóná láwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí máa ju ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n á dáhùn ẹ̀fẹ́ tí wọ́n dàpẹ̀ rẹ̀ ìnira wọn wà ama wa wọ́n ti wọ̀

nítorí ọba anabi adamu bínú anabi adamu ní àwọn òní lọ wẹ àwọn òní lọ òun ti tẹ̀sẹ̀ sáré ọkàn yìí wọ́n lè ṣe máa ń ṣe ìṣòwò jẹ́ sẹ́ẹ̀rì lẹ́ẹ̀dì ọ̀rá sáàyè àwọn wòlíì àwọn wòlíì ara àdájẹ́ tó kí ni ilé ti gbọ́ ọmọdé ní èyí á bú kò wòlíì kò gbọ́ ọmọdé báyìí nítorí wọn àdébí adámà ẹ̀dá ẹ̀sẹ̀ tó tẹ̀ yọ náà ń fi lóhun forí nì bọ̀dẹ̀dẹ̀ ilé ti

wọ́n sì ní ọjọ́ kọjá àlìkìyàmà èdè àlìkìyàmà wọ́n ti ní èdè ẹ̀dì dúró ó sì lè dé one thousand years ayé mi wọ́n ẹwà dúró gbọ́rọ̀ báyìí ó kẹta ilẹ̀ náà bá ẹ wo ìnira òun ló sì ní àbá àgbẹ̀jọ náà àwọn kan wá ń bẹ àwọn àbá ni tó bá ẹ̀kọ́ lọ àwọn ọmọláwọn méje kan bẹ tó bá ẹ̀kọ́ lọ wò sọ àwọn méje òun wa ni a sì máa pé ó yẹ kí ìkàmá yìí wà àwọn tí ó wà náà yóò ti pọ̀ tó àwọn àtàwọn àbẹ́nà ẹ̀dẹ́ èèyàn àwọn onímọ̀ wà láàjọ náà kò sí pé kéfèé ní mùsùlùmí náà àbáwọn kan bẹ́ náà mùsùlùmí kéèkó mùsùlùmí àwọn kan bẹ wàhálà yìí àwọn onímà wàhálà ọrùn àwọn onímà ìrìn èèyàn méje péré náà ọmọ jáde ìwà náà kéèké èèyàn méjì péré ìròyìn méjì ẹni tó bá kó tu àwọn ìròyìn wọ̀nyí tó wá rí bá tẹ́kọ́ rí bẹ́ẹ̀ tó tẹ́kọ́ lọ́ta mẹ́rin bẹ́ẹ̀ à yóò láǹfààní àwọn tọ́nà ọba ó kò ní bòkì anẹ́bí àwọn méjì kan bẹ ọlọ́run ó fi wọ́n sí bòkì lọ́jọ́ tí yóò mọ wá bòkì tí ó sá sí lọ́jọ́ nira yìí tí ò ní rí bòkì ọlọ́run kan ló wà wọ́n ti fún yàrá bàtọ́nà tí wọ́n sáà lómi nìsín alájẹ ní ọmọ ọ̀yà kò sínú bẹ́ẹ̀ àfá ẹ̀rẹ́ kan wọ́n kéwú ẹmọ̀ bọ̀ wá bóun bá lò ẹ̀rí má bá wọn àbíọ́nà máa lè jọlá mọ́tà sọ́jọ́ náà mọ́tà sọ́rọ̀ mẹ́kàn wa ní tó lè ṣe túkẹ́ ọ̀rọ̀ fún wa ní ìgbó nì ní ìgbó nì oníkéyàn kẹ́ gbìyànjú àwọn ọ̀rẹ́ méjì ká gbìyànjú kálífọ́ wà lára wa وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم àwọn méje àbíyàn ẹ̀mẹ́ méje tọ́lọ́ wọn fi báyẹ̀ bòjú rẹ̀ ọjọ́ àlẹ́ kìyàmù lọ́jọ́ tí wọ́n bò kí tí ò ní àtòsẹ́lọ̀ bá nìkan lọ ọlọ́wọ́ ń tà wọ́n ẹni àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kà sálẹ̀ kọ́kà ìmáàmù àdìlù ìmáàmù àdìlù ẹni bá jẹ́ ìmáàmù kìí ṣe ìmáàmù mọ́sálásí kan gbà lérò gbogbo ẹni máa ń bára rẹ̀ lásìwájú láàrin àwọn èèyàn tó jẹ́ pé tí wàhálà bá tẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ wọ́n ti béèrè àlámàrí àwọn ẹni lọ́wọ́ rẹ̀ ó wà ìmáàmù ó wà lára àwọn ìmọ̀ sáré ìjà ọmọ yẹn ẹ̀gbọ́n àtàbúrò ó lábúrò bí mẹ́rin ìṣẹ̀kú tó àwọn abúlé kúrò àwọn adé táwọn òbí bá dé kí ìgbà bá tẹ̀lẹ̀ sáàrin àwọn àbúrò ẹ̀ ìpalẹ́ wọ́n bìbọn wọ́n bèrè ọ̀rẹ́ gbọ́n ẹ̀gbọ́n láàrin àwọn àbúrò rẹ̀ ó ti wà nípò ìmáàmù ó ti wà nípò ìmáàmù bẹ́ẹ̀ náà ni ọ̀gá láàrin àwọn ọmọ sẹ́ẹ̀rẹ̀ tí wọ́n bẹ lábẹ́ rẹ̀ ó náà ti di ìmáàmù pírísípà ìmáàmù am imam president imam governor imam chairman imam councillor imam imam adìmọ̀ ní ma fi ń pààyàn lẹ́kún fáwọn àtàwọn wá yìí ní ma pààyàn lẹ́kún máa ń pààyàn lẹ́kún máa ń pààyàn fún wọn ní o ọ̀sùn bí nínú bá ọ̀dà àtàwọn yòókù ọdún sàbábò ọdún sàbábò ilé ilé ẹ̀kọ́ ọ̀dà sẹ́yìn ilé ilé ọ̀dà sẹ́yìn ọmọ adábọ̀ ọmọ adábọ̀ ó wá lè fi yá tó wọ́n fi tí ò ká má kò sí tó fi tán ọ àwọn àwọn ìmọ̀ ìmọ̀ wá sáájú pé mo fẹ́ jẹ́ sáájú wọ́n lọ́pọ̀ wọ́n jẹ́ ìgbò wọ́n láàrin bá ìsọ̀rọ̀ máa wọ́n sọ́tà àmì ẹ̀rọ ó ní ọ ọba ti bẹ́rẹ̀ fún ọ ti bẹ́rẹ̀ wà láà alẹ́bí ní kò sí ọgbọ́n fẹ́ dábì pàtàkì kúrò ní lẹ́dàmà láwùjọ ọmọ ìkẹyàmà kò sí ní òdì ní rìjẹ́tì lálẹ́ ìyàmà ẹwà wọn máa ń wọ́n lè gbìyànjú tó wọ́n ti tó sọ́kù wọ́n lè gbìyànjú tó wọ́n ti tó sọ́kù tẹ́lẹ̀ wọ́n ti tó òun gbìyànjú láì torí pé mo fẹ́ jẹ́ aṣíwájú ọgbọ̀rọ̀ tí ó dédé láàrin àwọn èèyàn kọ́nà láàrin àwọn ọmọdé ọbí ìbẹ́ni kan ti lọ bá ní Muhammad obi àwọn tó pọ̀ ó sì rí kan tó dáadáa tí ó sì lè mọ́ sí náà ọmọ bẹ́ẹ̀ ìwọ́n dáadáa rí ó sì wà lẹ́bí mo ti gbọ́ ọmọ mi ìgbà ọgbọ́ yi náà ọba àwọn yòókù bẹ́ àwọn gbogbo ẹgbẹ́ ti ó gbọ́dọ̀ sí lórí ọgbọ́n òwe àtìlẹ́ ìmọ̀ ìjọba ti lé lọ ọfẹ́ fún ọ promotion ní iṣẹ́ tó bá ti ní ní iṣẹ́ tó bá ti ní kẹ́kọ́lẹ̀ yìí kẹ́kọ́lẹ̀ fún ọ eléyìí òkè rẹ̀ sí ìdájá kò tí ẹ̀mọ̀ yẹn kí wọ́n lọ mọ̀kọ́ lẹ́lẹ́ nù oṣù kan máa ń tọ́jú jẹ́ òun tó ń jẹ́ dáadáa bẹ́ẹ̀ ti lè rí sẹ́wọ̀ àfikún ọ ní recommendation bí láti Ọ fún àhán dédé nù. láti owó ọmọ náà sọ̀rọ̀ ìgbàlá fara ní bàtí ní jẹ́ alájẹ mùsùlùmí. àwọn tí ẹ̀dú gan. wọ́n rù ẹgbẹ́ àtìkò ọmọ dé lára àwọn mùsùlùmí gan. ó wá rí á aṣọ èèyàn kálukú sọ kálukú á aṣọ ẹ̀yin kó ẹ̀rọ wá bá rẹ̀ jẹ́ àníwọ̀rù wa ara tó wá pé tó kálukú ní dédé ní dédé gbàtẹ̀gbàtẹ̀ wọ́n lè dókà fáà rí gbẹ́gbẹ̀ lónìí àtọ̀ bá ti pín orí ọmọ bẹ́ẹ̀ ń tàwá àwọn bá ti lè pín bí ìjọba bá ti ṣe àwọn ayé ìlà burú jù à ń dìde mọ́lẹ̀ wọ́n tẹ̀ dókà ìgbà tí wọ́n rọrùn tiẹ̀ tẹ̀sí mọ́gbọ́n rẹ̀ gan-an ẹ̀ka tẹ̀ tó ga ní tóbi díẹ̀ ò lè tó wọn tó náà mọ́rù bá ara ọba ara sọ wá sí lórí rẹ̀ àárín mọ́rù wọ́n lè lọ́ọ́ lọ́hùn o. akọ yìí wá ká ìwádìí àtàbòjò ẹ̀rọ kan akọ́mọ́rù sì pé Abdullahi ọmọ rẹ̀ kó tó sọ̀rọ̀ wá Abdullahi sàlàyé bàbá yìí ti jẹ́ Abdullahi ní àìmọ́gbọ́n àbámi jẹ́ ìhàkàn tó yọ táyé gbá nígbà báyìí táà wà lóyún wọn àdúgbò báyìí láti tó wọn ra rẹ̀ táwọn òkúta ti bára látúwájú mọ́ bí kan lọ́rọ̀ lásìkò rẹ̀ láwọn àsìkò kan ìyàn mú gán ìyàn mú gán láwọn àsìkò láwọn àsìkò yẹn níbẹ̀rẹ̀ wà àsìkò rọrùn yẹn ìyàn mú gán ẹ wo sí ipò sísan àwọn àwọn oúnjẹ tó ń kọ́ mà sí gbogbo ìran jẹ ń jọ náà wọ́n mọ̀ máa jẹ wọ́n ní kọ́dà ìyàwó mọ́rù bí kí nǹkan tí nǹkan le kí ẹ̀ máa jẹ àwọn bí àǹjẹ gàrí àǹjẹ ẹ̀sùn nínú kí ìyàwó yẹn wá mú yẹn bá àbá ẹ̀gbà ẹ̀yẹn gba ẹ̀yẹn jẹ áwùsọ̀ láyéláyé kí wọ́n ti yẹn táwọn ẹ̀dùn ọmọ náà yóò ti yẹn wọ́n kó fún yóò kẹ́sẹ̀ wọ́n ní wọ́n wà lórí fúnpọ̀ báyìí lọ́jọ́ júmọ̀ àti fúnpọ̀ àwọn inú wa ń kún inú kún gán àwọn ni à wọ́n wá dá ọ̀rọ̀ ìgbọ̀n wá ń bá ẹ̀sùn rẹ̀ sọ̀rọ̀ pé má kùn ọkùn ọkùn èmi mọ̀ ní pé ìwọ́n náà ní jẹ tó wù ọ́ ìwọ́n náà ni ó ti jọ́ ti bá dáhùn mùsùlùmí máa jẹ tó wù wọn àwọn tí wọ́n kó ọ̀rọ̀ wọn lé lọ́wọ́ àmọ́ òkúta Umar bin Khattab radiyallahu ta'ala anhu wọ́n ní ìmọ̀ ọ̀dà fún tàwọn ọmọ ọmọdé wọ́n á rí ẹran sábà yẹn da oúnjẹ fún bí bá dé àdójẹ fún bí bá dé àdójẹ fún táwọn ẹran tí ẹran abúláì ni kẹ̀kẹ́ ó ti yí wa nídìí ẹran abúláì ẹran ọmọ pẹ́ẹ́tẹ́ àyẹ̀rọ ẹ̀rọ ya mọ̀ ìyá táwọn ọmọ ẹ̀rọ kó bẹ̀ gbogbo sábà bára wa. láàrin àwọn ọmọ wa láàrin àwọn ìyàwó wa máa jẹ́ ọ̀kan lọ ẹ̀jẹ̀ àṣìbírí láàrin wa wọ́n máa ń ṣe lẹ́ẹ̀ ànábì promise ẹ̀ látọ̀dọ̀ náà bá wá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ nítorí wàhálà ní ẹ̀kọ́ máa ń fẹ́ jùlọ kẹyàmà wàhálà òòrùn ni ọlọ́run wọn ti fi ẹkùn òun á fún nǹkan bò gbogbo tó bára ara rẹ̀ ní ìdílé náà ti èyí ò ní òsì láwùjọ àwọn lónìí náà ti tó lè ṣe tẹ́gbọ́ ọdún wá lọ́dún mẹ́rin rẹ̀ ó ti lóòótọ́ ó tún lọ mẹ́rin kan sí wàhálà wọn bá nàìjíríà lẹ́sìn wọn wá rẹ̀ ní sọ́lé tọ́ka kẹ́rin jẹ́ kàlùkù wá rí níbi débi ibi eléyìí náà àtàkùn láwọn sàtọ́ àlọ́ àmọ́ gbìyànjú orígbé tó ti bára rẹ̀ láwùjọ ìtọ́jú kí ẹ̀rí yẹn bá ní kí tẹ́lẹ̀ sí láti jọ ti ń ṣe àtiwájú bọ̀ wọ́n á gbé ń ṣe déédé kọ́lá kò sì àtọ̀ láì ẹ gbọ́dọ̀ mọ̀ ṣèlérí ẹ̀tọ́ kálukú lẹ fún un gbogbo tó bá ti bára rẹ ṣèlérí gbogbo tó bá ti bára rẹ ṣèlérí tó bá ti dédé àǹfààní tọ́rin ní pẹ́lú ọlọ́run bá tọ́rin gbà ọlọ́run bó fún ọ ní gbòógì lọ́jọ́ wàhálà abiyam alikola mọ́tà fi tiwa lọ́tọ̀ọ́ ìmọ̀ ṣèlérí ọlọ́run àwọn dára ilẹ̀ àìlọ́gbọ́ وصلى على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته